oníbèrè béèrè pé kí ni ìdájọ́ kí èèyàn máa gbọ́ àwọn kọ́rí àwọn tó ń ka Quran kí a máa gbọ́ kí àwọn wa máa especially àwọn tó slow kí a máa kà tẹ̀lé wọn bá ṣe ń kà kì í pé ó ń dákẹ́ bọ̀ bó ṣe ń kà yẹn náà ń kà á bẹ́ẹ̀ láti jẹ́ kí èèyàn máa kà dáadáa bóyá bó ṣe ń kà bí kí a mọ̀ wọ́n ni pé kí ni ìdájọ́ Islam rẹ̀ ni. ìpìlẹ̀ tí bá ń gbọ́ ẹni tó ń ka Quran tó ń kà ń kà á sí orí báyìí ni àbí wọn kà tó ń tó ń sun owó tó ń wòlò nínú rẹ̀ sí ìgbàgbé fídíò àbí kẹsẹ̀ tàbí sídì àwọn kan gbẹ náà ní rédíò so ó jẹ́ kó máa kà á ó jẹ́ kó máa kà á tán ìfẹsẹ̀ tí ń kọ́ ó jẹ́ kó máa kà á tán tó kà á wọ́n bá kà á tán ó lè dá ó lè stop ẹ̀ kó repeat tó tó ṣe wọ́n fẹ́ kà bí ó sì yóò fi pé yóò fi wọ pé ǹjẹ́ òun lè kà bí kọ́rí ọ̀dún mọ́kúrẹ́ ìwé ṣe kà so lójú kọ́kà dànù ọ̀nà kan máa dalẹ̀ nìkan jọ máa káwọn kó dànù dànù àsìkò ní ma gbọ́dọ̀ bá ṣe kó ní ma tó bá ṣe mistake kó ní ma mistake rẹ̀ tó ní torí pé so ti ń kan ni ó fẹ̀ ní sí àbí ọjọ́ ọjọ́ gbàgbàjẹ́ kan jọ ń kakọ́ ẹ̀mẹ́ jọ rí bákan náà so kò sí rí bẹ́ẹ̀ so so that kó jẹ́ kó kà lẹ́yìn náà so ìkan nínú bẹ́ẹ̀ èkejì ni pé inú tí ó tún bá fún òun ni pẹ̀lú ẹni yẹn ìgbọ́ alukuran lẹ́gbọ́ pé ó fi máa ká àti ń gbọ́ àdọ́sànfààní nípa tó mẹ́ nípa bí kuran sí lọ kò ní kò ní lè kò ní lè ṣe bẹ́ẹ̀ so kò ní lè gbọ́ nígbà bẹ́ẹ̀ torí pé ní gbogbo bí ó ṣàmọ̀ṣà wọ́n ṣàmọ̀ṣà kí ni ó ṣàmọ̀tẹ̀lé ó ṣàmọ̀jọ ó ṣàmọ̀gbé alẹ́ nìyẹn ṣe kò bá wọn. ọlọ́run sọ fún anagbèsọ̀ sọ́ra. ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما مشطة يعني الآن كلمة لا لا تحرك به لسانك نعم. ولا تعجل به ولا لا ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه ما في ما ما كاجو القرآن يسأل يسأل يسأل يسأل يسأل يسأل يسأل يسأل wọ́n tó tẹ parí fún ọ tó sẹ́ wọ́n tó gbéṣẹ́ wáhì tó náà fi tó náà fi rán àwọn láti lè ṣe kó tó jẹ pé kó tó jẹ pé ẹni má má kọjú èyí ni pé kánábì ò lè sí nǹkan padà kó gbé gbé gbé gbọ́dọ̀ kó ṣe ká so kó tó wá gbà lẹ́nu sí ìwà so ọkùnrin ọbẹ̀ zùn nìyí mà ẹni bẹ̀ máa tọ́pẹ́ máa tọ́lọ́ bẹ̀ pé ọlọ́run sáré fún màfún so ẹ̀kọ́ náà fi kọ́ wa ẹ̀kọ́ tó kọ́ náà bẹ̀rẹ̀ sọ́sọ́ ẹ̀kọ́ lọ́jọ́ fún wa pé ní tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó gba nínú afá rẹ̀ tí nǹkan kó àgbìn àbí tí nǹkan onímọ̀ yóò lé sí yóò jẹ́ kí tàn ó wí torí tó bá gbà wọn kò ní jẹ́ kọ́lé dísùn sáfà wí ní jẹ́ kọ́lé máa kọ́dúrọ̀ rẹ̀ lọ́wọ́n ni ó ṣe máa kí tó fi hàn pé tó fi tún ẹsẹ̀ ní mistake tó ń bá ṣe mistake àti tó àbá mọ̀ tó fi hàn pé wọ́n mọ̀ kọ́lá bá wà mọ̀ nǹkan níta fẹ́fẹ́ rí ní abẹ́fẹ́ so ọba tún tẹ́tí dọ́rẹ́ tún sàlékún mọ̀ ẹ̀ tún sàlékún fọ̀ ní sọ́dọ̀ wọn àtàwọn ọmọ máa ń ṣe àǹfààní tó máa ti ń ṣe ẹ̀rí pé tọ́lẹ̀bù wọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ wọn láti farabalẹ̀ lọ́dọ̀ ni wọ́n máa kọ́ dọ̀ tí kò ṣe bẹ̀ wọ́n máa gba tí wọ́n wí wọ́n máa gba nǹkan lẹ́nu ẹ̀ wọ́n máa gba tí wọ́n wí lẹ́nu ẹ̀ lórí ìṣòro ní jẹ́ kó nílò síwájú ní jẹ́ kó nílò bó ṣe lè kí wọ́n kọ́ ṣàná kó sì kọ́kọ́ àmọ́ ṣe so لأننا ارتجلناك ولا تحرفان بك ولا تحرك به لسانك لتعلم به إن علينا جمعها وقيامة ثم إلينا بيانها ما ساري لوحة كل ساري ما دا القرآن كل ما كان دا القرآن إن إن ملك جبريل سوي تعلم به ولا تحرك به لسانك لتعلم به so that according to the community, what our listening could be back up on the stop there. so kó náà wá repeat kó kó repeat ẹ̀ tó bá rí kó ka sura nǹkan tó jẹ́ pé sura náà bá kàtà tó náà ka lórí kó wá pé yóò wọ kíláà àti ẹsẹ̀ ti àfa náà so so fi jẹ́ nù ọmọ àgbàlá tó mọ̀